ṣáájú ẹ̀ bá gbórúkọ wa báyìí ilẹ̀ máa ń mì jìjì. So there is a living witness. They were arrested. They investigated. Bí bá ṣe ṣe, ó ṣe jẹ́ ká máa ṣe lọ bẹ́ẹ̀. Mo ti mú ẹtí pẹ́. You're not straight. O curve, o bend. Àlàyé, yíwo lẹ́yìn ti gbọ́ pọ́n tí wọ́n afẹ́fẹ́ mú. Afẹ́fẹ́ lè mi ọ̀lẹ́ mi. ojú tẹni tó fẹ́ korò. tó o bá mọ̀ kó tó gbàgbà sùn rẹ jáde sí mi kó jẹ́ kí mi àtẹ̀ fún mi. you wan dey flex muscles for dis one you fit handle them. check and dry small body big age who goes. ẹ tọ́ àti kọ́. ẹ tí ọba nílẹ̀ tí ọba lọ́kọ̀. èèyàn ló jẹ bẹ́ẹ̀. ó ó ṣé yìí sábẹ́dà wọ̀. ọwọ́ ọmọdé ti wọ́n lóko àgbàlagbà pápá òwúrọ̀ náà. ìdà ẹmú ẹtì ẹnu bí òkè kọ. irú èèyàn wo gangan gangan ó ní wọ́n ń wé lọ́dọ̀ wa bóun dẹ̀ fẹ́ kó sọ lásìmọ̀. owó rẹ̀ ṣe pé bóyá ó ń bẹ̀rù díẹ̀. this way tiger candy that way. ká fi toast celebrate ikú aṣáájú wa anima tó ṣẹ̀ṣẹ̀ jọ. anima ọ̀gá ẹ̀ṣẹ̀. káàdì yóò ẹ jẹ́bù you no dey see you no see say that guy wan shoot you. ẹ máa bọ́ lẹ́sà. kí ah, ló dé ẹ kọ́. Ah! Ah! Thank you for coming. Get out! Scope me speciality Titi. Ẹyin fọ́ gègé, mo máa tí ìlú mẹ́rin lèmi dé, ẹ má jò fún rẹ̀ mọ́tò ọgbọ́n lọ́pọ̀lọ́. Ṣé tuberculosis yìí ṣé kò ní kí ọ? Ẹ sọ pé wọ́n ṣe wọlé, wọ́n fi ìdìbò ń gbà lórí. Wọ́n ṣe wọlé kọ ìgbà tó ń lọ ni o. Ṣé ọkùnrin jẹ́ náà? Bí president bá ti ṣí gbá device yẹn bọ́ síbẹ̀ animal ti dáṣẹ̀ kí là bọ́ síbẹ̀. kọ́nà tẹ mú mi mọ́ ìyá mi lẹ́nu. gẹ́gẹ́ bọ́ọ̀dì lọ́wọ́ sọ ibi tó bá ti fifty thousand lójú àgbo. mo mi dada ọkọ ní gírọ wà tó bá ṣe ní àwọn àdèmà tó bá fọ́ẹ̀lẹ̀t wà ṣé mo ní kó jẹ méjọ kẹ́rẹ́tà sí location wà kápá ni. preferably tó bá lè fún wa ní access láti login sínú gmail ẹ ìyẹn máa tún jẹ́ kí ṣe wáyà. What are you? What are you? What are you? What are you? What are you? What are you? Dragon! Yeah! Yeah! yeah! Listen! Untold, untold, tó dání àgbà ìjàkadì untold untold untold kini maa nini kami kana nu mọre dùgbẹ̀dùgbẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ kan mi dùgbẹ̀dùgbẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ kan mi lókè. Yeah. Yeah. manu kanya, na na na gamya ganna namir kamuruwaku kaila jalo mori kamuruwaku kaila jalo èèwọ̀ ni èèwọ̀ ni èèwọ̀ èèwọ̀ kàkàkàjà ṣàkàpò ẹkùn olúkúlùkù ẹ ṣàdẹ̀wọ̀n látàntà ní èèwọ̀ èèwọ̀. Ah, Richard, Richard. Hello? Hello, Richard. Capesto so. I don't understand. Uh, I mean, kilo korukweno. This is Capesto, the ruler of Capesto kingdom. Capinto? No, ń jẹ́ Capinto? Ẹ eh, ẹ eh, look here man, kí ni fóònù ọmọ mi wá dọ́wọ́ Where's Richard? Uh, shh talk to Hello, Daddy. Richard. Hello, Dad. Wait, wait, wait, wait. Kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí? Ah, Dad, Dad, Dad, I'm not fine. You are not sounding too good. Kí ló ṣe é? Dad, inú gbó mo wá. Inú gbó inú gbó Yeah. Hello. Um, gentleman, jọ̀ọ́, ṣorí, um, ọkùnrin ni ọkùnrin ni wí. Let's just talk disova jẹ́ ká jọ sọ̀rọ̀ kí lẹ fẹ́ gangan. nǹkan tí mo fẹ́ ah. sooner or later ah. ìròyìn nǹkan tí mo fẹ́ á kàn ẹ́ lára. Ha! Yé! Yé! Dani, kí ló ṣẹlẹ̀? What happened? Ah. Kí ló ṣe? kí ló ṣẹlẹ̀ máa yìí má gòmí lọ́kàn sókè harbour Richard is dead ìjàpá Richard. mo gbé ah, ọmọkùnrin mo dẹ̀ sọ fún ẹ ah! ó dẹ̀ ní àlá lásán ni. Ah! relax now ACP kí ló dé no wait wait wait kí ló dé tó ń pè mí by this time now kí ló ṣẹlẹ̀ ah, ah ó gbé ẹ lọ́mọ. Ah, ok ó mọ tó máa ṣe relax relax ah this is what we are going to do what am I going to do let me think relax now give me one okay má pe viper. I'm sure between now and tomorrow morning, Viper will do something about it. ACP, shut up now. Oh. Ah, okay. Viper, Viper. Hello, Viper. ọmọ tí wọ́n ń pè ní capesto yẹn ọmọ arínájò ni acp dẹ̀ ti jẹ́ kí n mọ̀ pé kò kú ó wà láàyè léè tó já sí pé ó ní àgékù ejò tó ṣòro. honourable sir there is a mix up here ọjọ́ tajáde apá èèyàn púpọ̀ many people capesto capricorn anything tó bá wọn kò jẹ we are very very sure we killed this person bóyá ó ní link pẹ́ nìyẹn o àbí kò ní link pẹ́ ní tẹ́ ẹ ta tún pa later àwọn ọmọ but i'm very very sure èmi mo pa everybody mo shoot wọn báyìí báyìí mo pa wọn. viper are you calling me a liar. Ah, ah, no no ah ọlọ́dún ah, mo lè pè ń láyà. that boy whoever he is capesto tọ́ni ọmọ amúnájò ni is alive ló dẹ̀ ń ṣe ló ń ṣe gbogbo nonsense tó tó wà lẹ̀. sọ̀rọ̀ náà. yes. ẹ eh, eh, sà kò. yes you have something to say. yes sir. okay say something. kò possible sir abi because àjọ lọ sí lọ carry mission yìí ni. you are there. yeah because gbogbo capesto or whatever àti anybody to wà ní ghetto yẹn i'm shop and drop everybody. you are a witness. yes so i don't know capesto or because anybody ta fi kúrò nínú bẹ̀yẹn sir. Yeah. killed everybody. Yes, sir. Yes. Is that right? Yes, sir. Boy, everybody will be alive, but you will not. All right? Viper. No, sir. I give you five days. Five. Five days to accomplish that mission. Otherwise, you will see the other side of me. Capestro is dead. Five days. Let him die. Five days. Go. Five days. Thank you, sir. Go. Five days. Idiot. Um, Capesto non poruque. Capesto. Yes. Capesto. Capesto. Yeah. Capesto. Um, ACP. My CP, sir. nínú ìwádìí yín tẹ̀ ń ṣe ṣe ti come across èèyàn tó ń jẹ́ capesto. ẹ ẹ ẹ sà mi àwa ò tí ì come across orúkọ yẹn rí according to the investigation tá à ń ṣe even though àwọn boys mi wọn go report to any name like that capesto rárá. capesto mm. ah, ẹ ẹ wò ẹ wò ó máa bẹ́tà kẹ́mu ni o á bẹ́tà kẹ́mu ni torí àmọ́ next agenda ẹ̀. Ah, Anyway, I don't want you to not say any fear. Okay. But rest assured, you be definitely we are going to arrest him. I I I, I trust you. I, I trust we are you. going to arrest him. uh, uh, ṣé kò ń ṣe iná tí. iná bá wo honourable williams ẹ má tún padà sẹ́yìn mọ́ iná tẹ̀ ń sọ yẹn a ti pa ó ti kú kò dẹ̀ lè jò mọ́ ìyẹn ti lọ nìyẹn tí ah. capesto àbí kí ń pè yìí ẹ ah. fà yín lé wa lọ́wọ́ you are going to arrest him. yes yes. a máa arrest ẹ o lè escape ẹ. ẹ jẹ́ ká ṣe ìkọ̀kọ̀ lórí. máa máa yọ orí sí mi ló fún ẹ gbogbo ẹni tó bá sọ pé ò ní ga lójú ẹ̀mí mi akóyọyọ ló máa bá mi kọ́ ẹ ò ní ṣẹ́rú ẹgbẹ́ o ibi tí gbogbo ẹgbẹ́ ẹ bá ti náwó ò ní náwó bẹ̀ gbogbo ayé ẹ tó lọ ayé ò ní fọwọ́ tó wá rí èmi fún àmì mo dẹ̀ máa jókòó báyìí máa fẹ̀yìntì lórí àgbàǹkàrà màá dẹ̀ jẹun ẹ pẹ́ pẹ́ pẹ́ kò ní kán lẹ́nu mi. This is a job well done. Thank Mission accomplished. Mm -hmm. Wow. Ah, congratulations. Thank you, sir. Wow. <laughs> Let's see what we have in it. <laughs> Honorable, we'll try go. Wow. We try gan èmi gan mọ̀ tẹ́yìn ò bá yìn mi máa yin ra mi. èmi ti ẹ̀ yẹn ah, ah. mo yẹn. kò síbi tí mo raid. viper. estate from estate mo raid estate mo tún wọnú mall. ẹkùn ọkọ àjẹ́. mall tí mo lẹ́yìn tí pẹ̀lú mo raid ẹ̀ mo wọ trenches. ẹkùn pàtó yan rí pé à ah, viper ni o viper ni at the end of the day mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run viper mo rí ibi wẹ̀ sá. this flash drive is empty there is nothing in it kò sí nǹkan kan nù ẹ empty. Honorable Oma blank. Blank. See, there's nothing in it. Honorable Shunjipo, you are corrupt. When I see a corrupt flash drive, I know this is just the wrong one. So go. Go and bring the right one, or we'll all die. Tí a bá rí correct to get the right one gbogbo our lives depend on it. take. honourable kì í tún padà síbẹ̀ yẹn honourable mo mo jẹyà gan kí n tó get eléyìí i went through a lot o mo suffer gan kí n tó get eléyìí o. i'm counting up to five if you still around i'll kill you five. Okay, sir. Four. Ah. Ewu ń bẹ o, ewu ń bẹ o. Honourable, I'm gone already. One. Ah. fina. kọ́lá mọ kìlọ̀ fọmọ rẹ̀ o. ọ̀sọ́mọlá rẹ̀ kí ni máa ń sẹ̀yìn ọmọ àṣẹyìn náà èmi pa sẹ́tì gbogbo epo tó yẹ ń fi gbèrú mo fi gbé ọ lọ wọn á sọ pé òun lọ fún wọn lọ́rùn bẹ́ẹ̀ ó tún á sá lọ ṣé bọ́ọ̀kọ́ ọlọ́pàá ń sọ pé ìjọba ni ó sanwó táwọn fi ra àwọn ẹni ibi tí wọ́n ṣe ọ́ ní sùtàmú ọba tẹ̀ á lọ ṣé bọ́ọ̀lù ọ jẹ́jẹ́ tó bá ti pé àtọ́ fún lọ́rùn tó bá ti pé fàràǹdà lẹ́mí wọn wà nǹkan tó bá lọ rí bọ́lẹ̀ ó àti wọn ó di wọn sọ mí sún náà bú àlọ́ ọlọ́kadà ló gbé ọmọ kan wá àtọlọ́pàá ó ní má bínú sà bó ṣe jókòó ẹ̀rù rẹ ń bà mí ó ṣe mo ń wọrun ọrùn ọwọ́ rẹ wọ́n lè pọ̀ fẹ́ fún mi náà lọ́rùn. kọ́ndíṣọ̀n tí mo wà níjọ́ yẹn ló jẹ́ kí gbogbo ẹ̀ rí bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní hospital yẹn náà bó ṣe lọ máa tún padà ṣàlàyé fún ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ẹ má bínú mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín ni sá. má béèrè. ẹ mo fẹ́ béèrè pé ṣé wọ́n ti màmá ọmọdún bí. ọmọdún bí ọmọ yẹn. ìyàwó bàbá Àyìnlá ọlọ́kadà. ọmọdún bí ìyàwó mi ni èmi mò ń jáde lọ ọlọ́kadà mo bó ló ti jẹ́ tó ọmọ níbo ló wà níbo ló ti rí. tí wọ́n bí ọmọ kan tó ń pè ní káyọ̀dé. bẹ́ẹ̀ni káyọ̀dé káyọ̀dé káyọ̀dé àdáni lóòótọ́ káyọ̀dé. èmi ni káyọ̀dé. wọn káyọ̀dé mi. màmá rẹ̀ ń kọ́. ṣe rí ìgbà tí gbogbo ọ̀rọ̀ délẹ̀ tí gbogbo ẹ̀ di yánpọnyán. ṣe lóore àwọn tí wọ́n pọ̀ mọ́dún bí tálábẹ́lẹ́ bá ní ọyẹ wọn láàárọ̀ ọmọ ní gbà fún ọ ó mọ̀ sí o àmọ́ ìwọ náà kó ku ee sọ mí kéé mọ̀ ńgbà tó ti dàgbà tó ti sọ pé tíyà rẹ̀ kọ́ gbé ọ sá lọ síbẹ̀ ó yọ sọ pé ah ńlọ ọ̀dọ̀ bá mi o ẹ́ ẹ bó ti yọ wá mi kàn. èmi náà gbìyànjú ṣùgbọ́n màmí náà ló tún jẹ́ kó yé mi pé. fọ́tò. mo mọ this my father daddy. àyìnlá ò kì í ṣe bàbá ẹ o ní sọ̀rọ̀. dàbí yẹn ya sọ fún ọ ah, àmì mi náà mà bẹ́ẹ̀ ni mọ́mọ́ torí tó jẹ́ mọ̀ ni pé orò tá à ń ṣe nídìílé wa tá à ń bá bọ́mọ tuntun owó gbọ́mọ lọ́bẹ̀ ìgbà tí ìyá ti gbé ọ sá mo ti mọ̀ pé mi kọ́ mo bí ọ àmọ́ kò dùn mí torí pé mo nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú á ah, ọmọ dùn mí ọmọ wù mí gan-an ni ìfẹ́ rẹ̀ kọ̀ mọ̀ láfiwé lọ́dọ̀ mi mo á wò pé tọ̀ orí ọmọ ní pọmọ wáyé o bí yóò bí ọ fún mi yóò bí tèmi náà fún mi èrè tèmi retí àtijẹ iná ni òdò kí n jẹ yìí tó tó a sọ fún mi ní ìsinmi pé àwọn olóògùn kúndú ti bá ń pa. nana manu kanya nana kanya ganna nana. kaamuru wẹku kaila jalo, mori kaamuru wẹku kaila jalo, ewani, ni ewa. kàkàkájà ṣàkàpò ẹkùn olúkúlùkù ẹ e ṣàdẹ̀wọ̀n látàntà ní ẹ̀wọ̀ ẹ̀wọ̀ irin méjì bójú kanra kan àtẹ̀ fún kan kírin méjì fojú kanra wọn ìkan àtẹ fún kan àjùra wa lọ o àjùra wa lọ àjùra wa lọ o àjùra wa lọ àjùra wa lọ o àjùra wa lọ ìjàkadì kọ́ tìjàkadì kọ́ tìjàkadì kọ́. tàǹjẹ̀dẹ̀. jọwọ́ etí rẹ̀ tánjáde apẹ̀rẹ̀ níwájú ọdẹ apẹ̀yàn ikú ló lóko pípàkúté ló lóko. Eh, Mr. Eh, eh, Man ta ni ẹ gangan pàápàá kí ló fẹ́ wo tó bá jẹ́ pé owó ló fẹ́ ni sọ fún mi I am equal to the task I will pay you any amount Don't just tie me down like an animal. Kò ní dáa fún owó tó ní. Kò ní dáa fún dúkìá tó ní. Kò ní dáa fún ìtàn ẹ̀jẹ̀ tó kójọ tó pè lógún. Eh, but I don't know you. Who are you? Kí ni mo ṣe fún ẹ? I am Capesto. Eh? Capesto? The ruler of Capesto Kingdom. Èmi náà máa múná jò. Eh? wow, see, see, see. We can settle this thing amicably. How about we start talking like this? Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! yeah. You're not gonna die too quickly. because death is just too easy for you. Yes, let's, let see, see, we can talk this thing over. Settlement. Let's settle. Untold! Untold! Untold! Ogun àsọtẹ́lẹ̀. Lẹ́yìn ìpàrọ̀ tó bá gbọ́, bá tẹ́rẹ̀ èyí pààrọ̀ tó bá gbọ́n àwífúnni ká tó dání àgbà ìjàkadì. ó pa Williams Williams ti kú báyìí hey hey oh Williams ti kú. backup for backup how ni we ti that, o for backup acp ni kò pẹ́ acp ni kò fún kò fún ẹ ní backup acp na ah, in hey pèmí pèmí gbogbo bá ṣe ń lọ kó jẹ́ kí n mọ̀ every second mi ní fi fóònù sílẹ̀ fóònù máa wà lọ́wọ́ mi twenty four seven Williams ti kú. Hey! to talk to the press. kí me. mean? tí ń bà rí àwọn oníròyìn àti aṣíwájú pẹ̀lú àwọn ìmẹ̀wá yìí mi ò ní kankan tí mo fẹ́ sọ. I have nothing to say. morning, sir. How are you? Fine, sir. Office náà mo ti ń eh, i. hope no problem. Um, actually, ọ̀gá, lórí ọ̀rọ̀ Káyọ̀dé ni mo fẹ́ rí yín fún. Káyọ̀dé? all this while I ti try láti get her to confess, but kò sọ nǹkan Yes. The good news is the guy is ready to talk now. Confess? Yes, he wants to talk. Okay, okay. Ẹ bọ̀ ó wá sọ pé kóun tó lè sọ̀rọ̀, ń pé get àwọn oníròyìn. ah. Uh, what is that supposed to mean? Ọ̀gá, <sighs> mo feel it's good for us. Good thing as how? Ah, ṣé criminal yìí ló máa control ini. But sir, mo feel. Please, please, please, let me go, let me go. please. iyera diya diya, bàbá dáwọ́ mo wá bẹ́ẹ̀. Ẹ jọ torí ọlọ́wẹ̀, bí ohun tó lè wárápá gbáriwo ẹnu ọ̀nà ọ̀pọ̀ yìí ní ìlú bíbẹ́ àti ìkọlùmọ̀ ẹ̀sìn ọ̀bẹ̀ ẹ̀sìn kò tọ́. wọ́n jẹ́ bí ọlọ́run àbọ̀ ọmọ gbà á mọ̀ yàn. àmọ́ wa tẹ́ bá kú. ojú mi lọ lóṣù mọ́fà. ọdún méjì mo gbà lọ́wọ́ ọjọ́. gbogbo yín pátápátá ẹ kúrò láyé yóò máa bá yín lọ́rùn. tí mo wúlò ní ojú dègbò ọ̀dàṣẹ̀. tó rò ó ní pé mọ́mà gbómi ọkà náà kó má dà fọ́kà. lọ́ba pẹ̀lú wọ́n ní ọjọ́ kà òòdì ọjọ́ kà. ẹ má sùn mọ́ mi ló bá ń. kòtà bá sọ ọmọ pẹ̀lú pẹ sọ ọmọ ni. ti mú mi láàjẹ. gbogbo mi ti tẹ̀ nígbà tí ìgbà lọ ní ológun nígbà tí dé. ooru àtinú ló mú mi báyìí. ọba àwọn jagun alára o ọba àwọn jagun ajérò. èmi wọn ni nígbà ẹ sà ṣùgbọ́n mi ò tẹ̀lé wọn. asunbi àtẹnidẹ ní kọ́ ọjọ́ rọ̀ òjò lórí ọ̀jẹ̀sẹ̀ níjọ lórí. má lọ bẹ kí ọkọ rẹ ti sọ baraka kọ bọ́lẹ̀ pa pàápàá. ìpátá pa ọ̀gbẹ̀yà ni pọ́ máa wo bẹ́ẹ̀. fẹ́ máa wo ni. bẹ́ẹ̀ ni. lọ́ọ̀rẹ́ kọ́lẹ̀ tí ò bá kú omi iṣẹ́ nǹkan ọ̀pá ni. àṣọ òfìfo lásán ni yín akẹ́ ń pariwo ẹnu ni. Àṣàlẹ̀ yóò á sàn. ọjà a gbé àìtí ọ̀nà ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ta ló jésù. àti mi ni mo bá gbèsè lọ́wọ́ mi kó bẹ̀rẹ̀ sí í jẹ́. torí kí ni àjọ máa mú nǹkan lẹ. workout commission àṣẹjọ bẹ̀rẹ̀ ni. àní ìwọ ìgbè gbogbo ohun tí mo sọ sí ìṣẹ̀dá rẹ lónìí ó mọ̀ ọ́ lára tipẹ́. láìpẹ́ yìí ẹ máa gbé ìró kẹ̀ọ̀ kẹ̀ọ̀ kẹ̀ọ̀ ìró ìmọ̀kọ́ èmi ni mò ń jáṣẹ́ sí lára. kẹ̀ọ̀ kẹ̀ọ̀ kẹ̀ọ̀ gan ni. tọ́tọ́ tọ̀rọ̀ lẹ yáyìn tí ẹ má wọrí. dídé dídé dídé jókòó ọyá àwọ̀dì kan wá àṣẹ tèmi rèé o kó o sì gbọdọ̀ máa mú un ṣe tó o bá fẹ́ jẹ̀yàn dọ̀bálẹ̀ bó o bá wá fẹ́ jẹ̀yàn jókòó. letter of promotion ni sá abùsùn mi ṣe tó ń lò fẹ́ jẹ̀ lọ́wọ́ rẹ̀ ló máa gbà bó ń ṣe ń ṣe bó ń ṣe bẹ́ẹ̀ ni láìkì ṣé ìṣọ́ra ó lè fún gùsọ̀ oúnjẹ rẹ̀ ó lè pọ̀ ẹ dànù ó lè pọ̀ ẹ dànù o wá wá. tí pẹ́ẹ́rẹ́ bá ń lọ lójú àgbàrá báyìí tí ń lọ lójú àgbàrá báyìí sílábà kì í báyìí kò ní ìsinmi ò tí ì jọ sọ fún mi kí lẹ́sìn ìṣẹ̀lẹ̀ kan tó fi di pé òun sá fún mi. àti ọ̀gẹ̀dẹ̀ ni kò tó a bá ṣe ti dán jàre. ìmọ́lẹ̀. ẹ ìpínlẹ̀ ẹ̀yìn náà ẹ wò ó ọ̀nìyàn wà ní ọ̀nà jíjìn wọ́n fi oògùn wọ́n fi fún díváàsì wálé ejò èlì tí àwọn àjọ mi fìdí gbòdìgbà mi lọ́n fi àdìfíìsì ayé mi. tí bá tún gbọ́ ìgè. jọba kọra àìtàmájẹ tèmi o. ẹ ti dọ̀rọ̀ irú mọ́ mi lójú mo ní máa ṣe jọ ń pin tẹ́lẹ̀ abẹ́ ìta ẹ̀nà ìbẹ́ bá ju ọwọ́ lọ tọ́lẹ̀ pé wàhálà àdúgbò wa àjọ bàbá àṣejọ ń pin ni bá báyìí bá fọwọ́ tilẹ̀ ìgbó ní ibẹ̀ sí. Babarawo mo wa bẹ̀bẹ̀. Good day, nurse. Hello, Mr. Kayode. Mo rí pé patient wa ti ń respond sí treatment. Torí ojú ẹ̀ ti wálẹ̀. Eh, it's better a bit, but tó bá máa fi gba drip yìí tán, ó máa wà better totally. Okay. Yeah, give me excuse you. Hello, Mr. Kayode. Báwo lára yín? Any improvement? ẹ jọ ṣé mo lè rí ó ń rí mi báyìí náà so go ahead. ẹ jọba mi sọ fún bọ̀dá kí wọ́n excuse wa. oh èmi nìkan ló fẹ́ rí. kí handcuff ẹ̀ ń kọ́. wọ́n lọ Lateef ó máa dákẹ́ má sùn léralẹ́. ṣé game plan ẹ nìyẹn kí ni intention ẹ. officer. Ah. Keep your eyes on him. Ah. Banji. Yes. Kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe ń bì báyìí? Ta ló júwèé lèmi fún ẹ? Ah, ṣé ti gbàgbé ọjọ́ tí gbogbo wa wà lọ́fíìsì tá à ń sọ̀rọ̀ nípa address tí ẹ fi sọ fún mi pé Coca Street lọ́dọ̀ yín? Ah, I don't get. O wá kàn déédéé wọ Coca Street. O sọ pé òun wá mi as in for what? Ta ló ta ló tẹ̀ sọ pé òun wá? Kò sẹ́ni tí ò mọ̀ yín ní gbogbo àdúgbò yìí náà. In fact, èèyàn kan péré ni mo béèrè lọ́wọ́ ẹ̀ tó fi júwe ọ̀dọ̀ yín fún mi. <laughs> ok Banji èmi lélẹ̀ o ò lè pè mí lórí fóònù àbí o wá mi wálé so kí ló fẹ́ wá sọ fún mi. thank you nípa case bọ̀bọ̀ tó wà ní custody wa ìyẹn Káyọ̀dé mo dẹ̀ notice pé ẹ̀yin gan-an ẹ ní very serious interest lórí case yẹn and meanwhile èmi gan-an mo develop a very very strong interest ìyẹn ló gbé mi wá sílé yín gangan gangan ẹ mọ̀ ọ̀rọ̀ orí fóònù kò dàbí one on one. Banji ló ṣe wá wá síbí báyìí o ò pè mí lórí fóònù o ò lè dúró kí n dọ́fíìsì lọ́la wo nǹkan tó tiẹ̀ ń sọ yóò kì í ṣe nǹkan ta lè máa sọ́ńtà please come in. oh thank you. but Banji honestly speaking mi ì rí nǹkan ta fẹ́ máa drag nínú ọ̀rọ̀ yìí náà yeah it's simple nǹkan tí gàá yẹn i feel it's even to our advantage Olo lóun lọ́rọ̀ to fẹ́ so why not call for a press conference kí ló ta ṣe fẹ́ máa deny ẹ̀ ní irú nǹkan but bọ́bọ́ yẹn kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀ náà irú ọ̀rọ̀ wo la fẹ́ máa bá a you know èmi rò pé tó bá kúrò lọ hospital kó appear ní court straight straight up. You know? ó mọ̀ pé nǹkan tó sọ nísìn ó dàbí question ni pé kí ló wà lẹ́nu ẹ̀ tó fẹ́ sọ and that's exactly my own curiosity ni pé definitely for this guy to be bold enough láti dá àwọn orúkọ tó dá yẹn pé òun máa fẹ́ kán wá present hmm. ìwọ náà wo irú calibre of people tó sọ pé òun fẹ́ bá sọ̀rọ̀ náà hmm. o ò feel pé tó bá tiẹ̀ wá jẹ́ pé nonsense ló fẹ́ sọ nínú nonsense tó bá sọ yẹn. Hmm. Our marriage sense jáde nínú and that can actually work for us. Hmm. you very right You're very very right ah well, you know clearly <sighs> lẹ offer me now yeah, like. kí ni mo offer I don't get. yes I just want to feel at home. <laughs> feel at home banji As in ìnáwó òye mi. yes now like um, drink or water. oh ìyẹn my bínú jàre nǹkan tó gbé wá ni jẹ́ kí n gẹ̀ tẹ́lómi. thank you. 反击。 hello sir in fact mo ti confam lè gẹ́ ẹ̀ mo dẹ̀ ti confam pé ó ní interest nínú kéèsì yẹn gan but one thing sir girl is she's very very smart mo ti try gbogbo possible best ni but pàbó ló já sí ẹ mo ní kí n sọ fún yín pé lo plan b sir. Yes, sir. Kamuru weku Kaila jalo Mori kamuru weku Kaila jalo Ewa ni Ewa newa newa kàkàkàjà ṣàkàpò ẹkùn olúkúlùkù ẹ ṣàdẹ̀wọ̀n látàtà ní newa newa irin méjì fojú kanra wọn ìkan àtẹ fún kan kírin méjì fojú kanra wọn ìkan àtẹ fún kan àjùra wa lọ o àjùra wa lọ àjùra wa lọ o àjùra wa lọ àjùra wa lọ o àjùra wa lọ ìjàkadì kọ́ tìjàkadì kọ́ tìjàkadì kọ́. lóloko bí pàkúté eh, lóloko a ó mú mo ní bí ikú lóloko bí pàkúté lóloko a loko. mú àjùra wa lọ àjùra wa lọ àjùra wa lọ tí o ní kí laptop mi ma bọ̀ ń bì báyìí torí pé o fẹ́ fún mi ní flash abi. Now ati de ti dénú gbó flash drive náà da, ṣé bíbáyìí ló tọ́jú ẹ̀ sí ni. sún sẹ́yìn give me some space sún sẹ́yìn. kí n máa fi explain. ẹ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. ṣọ́tà jẹ́ ènìyàn. tẹ̀ tí wá nǹkan ṣe sí. bàbá ṣàkísù tó fẹ́ wá gbé ni mò ń dúró dè ó dẹ̀ náà ti wà lọ́nà adébí láìpẹ́. Ah, àwọn tó wà ń bẹ̀ ẹ kàn gbé wọn síbẹ̀ kí ló tẹ̀ yanjú wọn náà. bàbá ń fẹ́ kẹ́ dégi tó dúró ẹ ṣáàmù. kò ṣe kí ni so ẹ mọṣẹ́ yín ṣe àbí ṣé kò ti yẹ kẹ́ ti yanjú àwọn tó wà ń bẹ̀ ni kẹ ẹ ṣẹ̀ ń dúró de kadé bòròbórí yín ò pè. ilé ìtẹ́ fi sórí ìdè nǹkan bọ̀bọ̀ wèrè yìí bàbá ló fò yìí ó gbọ́jà lọ owó tẹ̀lé wa ọjà ọ̀tún tẹ̀lé padà. àwọn ṣerú ẹ. kì í sèmi ibi fọ́ǹbù ẹ ti wọ́n ti máa gbọ́dọ̀ mọ́ mọ́ bọ̀ ni kì í sèmi yẹn ṣàánú mi. gbẹ́nu dákẹ́ ìwọ gbé ọjà mi lọ nǹkan ṣe ni are you not. kì í sèmi bàbá. gbẹ́nu oṣù sọ̀hún. Ah. Williams Williams eh, eh, let's take it easy jẹ́ káwọn ọmọ yẹn handle o. Ah, ah, ah, mm, má bàa mi sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn èmi ò fowó báyọ̀ ṣeré. àgbèrè tèkè yìí sí jẹ́ káwọn ọmọdé yìí ṣiṣẹ́ wọn. owó tèmi ọ̀njẹ́bù níyàn. thank you. Ah, na ah. Ah, ah. na mu. Clear this mess. Na na mu leleyi na. Èdè ìlú wo Ah! <sighs> I need evidence me tó kọjá ilé. You know what? I'm sending this right away kíní ìgbọ́dọ̀ lọ online. olúwa mi gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ mo fẹ́ kí ẹ bá mi fi ojú re kẹ bá mi fi wo oníbàárà mi yìí nítorí pé ọ̀rẹ́ àti kékeré ni àwọn àti àwọn ọ̀daràn yìí kó tó di pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n kó wọn papọ̀. objection my lord. objection sustained. olúwa mi a nítorí àwíjàre kí tó tán lẹ́nu agbófinró for that matter kò tó wá ń ṣe agbófinró kékeré ọ̀gá agbófinró pẹ̀lú ọ̀daràn àwọn tó yẹ kó máa dáàbò bo aráàlú àwọn náà ló wá jẹ́ ọ̀tá aráàlú olúwa mi a lè gọ sẹ́yìn kankan o mo fẹ́ kí ẹ bá mi fi ojú ṣùnùkùn wo ẹjọ́ ìkẹ́ ti dá bó ti tán àti bó ṣe yẹ. Hmm. àgbọn ń sẹ́ ìkàndùn ń sẹ́ ojú olóko ló dẹ̀ wù yìí ilé ẹjọ́ á lọ ìsinmi ráńpẹ́ fún wákàtí kan láti lọ ṣe ètò ìdájọ́. asiology spaces. the court right. ó ṣe mí láàánú púpọ̀ àṣé ẹni agbójú okùn lé ní tẹ́ ẹ̀ jẹ́ ní agbá ẹ̀yin ọ̀gá agbófinró tó tún lóókọ ẹ̀yin lè wá jẹ séríkì fún àwọn kólékólé. Kole àbí come to think of it kí ló gbọ́dọ̀ pa ọlọ́bàtálá àti ìyá aláró papọ̀ ọlọ́bàtálá ìwòsàn dúdú aláró yìí sì rẹ funfun tí kò bá ń ṣe pé ìwà ọ̀daràn eléyìí tó ti mọ yín lára tó ti jingiri sí yín lára àá ẹ̀yin àti àwọn olóyè rádaràda ẹlẹ́dí àpòpọ̀ ẹ bẹ̀rẹ̀ sí bàdújẹ́ ẹ bẹ̀rẹ̀ sí dàlúrú èyí tó na pápá bora nu wọn ti na pápá bora eléyìí tó ti kúkú àìmọ̀dí ti kúkú àìmọ̀dí ó ti filẹ̀ ṣaṣọ bora ó yà owó ọmọ àdáná ìyàrí ọmọ àdájẹ báyìí gbogbo ìyá aṣíwájú àtàwọn olóyè tí wọ́n jọ kóra wọn tí wọ́n ń bàlújẹ́ tí wọ́n ń ṣèlú dúdúdú gbogbo ìyá wọn la máa dìlé ẹ̀yìn lórí. Hmm? nípa ìdí èyí Ṣèyí Ọlọ́fin Abíọ́lá Michael yes CP ní àti ACP oyè méjèèjì tí ẹ hangi sápá ilé ẹjọ́ yìí gbà lọ́wọ́ yín lẹ́yìn èyí ilé ẹjọ́ sọ yín sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára Eh, káyọ̀dé adénọ́lá lótìtọ́ wọ́n ṣẹ̀ wọ́n fìyà jẹ́ lọ́nà àìtọ́ ṣùgbọ́n ìwọ fúnra rẹ ó tàsé agẹrẹ nípa gbígba ẹ̀san lọ́wọ́ ara ẹ̀ ọlọ́run ló lẹ̀san lọ́wọ́ ọlọ́run tó lẹ̀san ó gbé sí ọwọ́ àwọn èèyàn kan eléyìí tó jẹ́ ìjọba ó bá fi àyè sílẹ̀ fún ìjọba láti ṣe ìdájọ́ ní eléyìí tí ó fi ṣe ìdájọ́ lọ́wọ́ ara ẹ̀ ó lòdì sófin òfin ò sì mọ eléyìí ṣèṣì ni àbí inú ló bí mi tí mo fi ṣe nípa ìdí èyí ilé ẹjọ́ bójú wo ìrìn àjò ẹ àti tó ṣẹlẹ̀ sí ẹ ṣùgbọ́n láti jẹ́ ẹ̀kọ́ fún ẹ torí ọjọ́ iwájú àfi sí ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú iṣẹ́ àṣekára. as your lordship places, this court will rise. yóò jẹ́ ẹ̀yìn ni o a ní ju five minutes fún yín níbí báyìí. I know ẹ ṣe gan-an I appreciate it I make sure pé mo keep to that time ẹ ṣe gan-an mo really appreciate. Káyọ̀dé. So sorry. Pẹ̀lẹ́, kò farada. Mi ò ní láti máa bèrè lọ́wọ́ ẹ̀ ń pè é how are you because mo mọ̀ pé ó wà òkè but mo wá síbí báyìí láti wá aṣọ ẹ ní pé very soon you'll be out of this place. Yeah. Really? Mm, mo kàn mọ́ mọ́ máa break ẹ̀ fún ẹ ni. Mo fẹ́ kí adọ́dọ̀ ẹ̀. So that màá lè sọ fẹ́yìn méjèèjì at the same oh, time. Ẹ ṣé gan ma. Thank you ma. Yeah, I'm working on something and mi ní láti máa go into details fún yín but pẹ̀lú level tá a dé nísìn i'm very optimistic so mo dẹ̀ wò pé because from experience náà a máa ráwọn èèyàn tó jẹ́ pé a ní fẹ́ sọ fún wọn a máa wò pé later but kó jẹ́ pé wọ́n á ti lose open kankan lè ti ṣe wọ́n níbí báyìí gan pọ̀ mo wò pé tí n bá wá sí báyìí láti wá fún ẹ ro news báyìí ó máa keep hope alive láti mọ̀ pé there is something to look out for very soon ó máa jáde ń bí báyìí. ẹ ṣe mà detective ẹ̀yin náà mọ̀ be making kì í ṣọmọ bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ náà ló sọ mí di báyìí tí mo bára mi. mo mọ̀ kì í ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílé ayé ló máa ń God knows best mo dẹ̀ mọ̀ pé ó ní nǹkan tọ́lọ́run fẹ́ kí ó yé wa nínú nǹkan tó ṣẹlẹ̀. thank you ma kó má bá ti ká bá mọ̀ bẹ́ẹ̀ nu. lóhun tó yẹ lọ́jọ́ òwúrọ̀ kó má bá fọjọ́ alẹ́ sọkún. torí ọ̀rọ̀ báwo ni. fine ah. ojú yín dán o. káyọ̀dé kọ́. káyọ̀dé ah, ah. ṣé ẹ̀yin lè kẹ́ máa bèrè káyọ̀dé lọ́wọ́ mi ni àbí kí n máa bèrè káyọ̀dé lọ́wọ́ yín. last time tí mo rí káyọ̀dé òun ni àjọ àjọ yẹn àjọ lọ sọ́dọ̀ àfáà ni wọ́n wá ní pé kó lọ bá mọ́ mi ẹ̀ so láti gbà yẹn lè mo ṣàkíyèsí mọ́. ẹ̀wọ̀n káyọ̀dé wà lóòótọ́ ṣùgbọ́n prison ni káyọ̀dé wà o. ah prison kí ló ṣe. ẹ wo àtìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ní ìṣòro kan ti ń bá káyọ̀dé one issue or the other ẹ wo ọ̀dọ̀ ẹ náà ni mo ti ń bọ̀ pé kí n sáré lọ gba gẹ́ẹ̀tì nǹkan ni mọ́tò mi takú. kí ló hmm. ok. hello ma ma i'm on my way mo ti ń bọ̀ i'm coming ma yes ma ewo. níbo ni wọ́n ń lọ báyìí. inspector tí ó wà in charge of eh, case Kayode ní ìṣẹ̀bá sọ̀rọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ bóyá ilé kò bá mi wò nǹkan tó ń ṣe mọ́tò mi sódà máa lè sáré lọ bá wọn. má wọrí àtẹjọ́ wọn máa lọ ni. bọ́mọdé ò bá tàn á àrọ́bá àrọ́bá tẹ̀sírí yẹn òun ní bá. àtúbọ̀tán ṣe kókó. ẹ ṣe gan inspector ọlọ́run á tún tẹ iná ṣe o. everything is fine. ẹ ṣe o. ẹ ṣe máa mo dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run bá mi tó tẹ iná ṣe o. àmì àmì. i'm really really grateful. ọ̀tọ̀ ẹ ṣe o kó àdúgbò tì í. àní ó yà mí lẹ́nu iṣẹ́ ẹ̀ láti ẹ̀ ní wà prison wọ̀ wá prison báwo láti bó síbo ah, àfikà máa dúpẹ́ ni o ah inspector ṣe o ọlọ́wọ́ wà pẹ̀lú ẹ̀yin náà o. it is well. thank you baby o kó àdúró tì. kìí máa wo máa yìí tí màá dúró tiẹ̀ ta ló máa wá you tiẹ̀ ẹ duty mi ni now a ṣáà ti dúpẹ́ all along. thank you so much. Yeah. untold untold. tó bá gbọ́ mo ní ogun àgbọ̀ tẹ́lẹ̀ èyí parọ́ tó bá gbọ́. ta ló ń jẹ́ṣẹ́ ọkọ ẹ̀ ta ló ń jẹ́ṣẹ́ ọkọ ẹ̀. túnde tí yín lè smart kó gùn yín má smart láti rọ̀ ní iṣẹ́. wọ́n lè sọ̀rọ̀ ẹ̀fẹ́ mi sá wọ́n á sọ fún mi pé ókè ọ̀nà máa là ó kí n lè rí owó rẹpẹtẹ o pé kí n fẹ́ yàwó mi àwa dúró màá fẹ́ mẹ́ta náà ó ti mọ̀ pé ìyàjọ kí òjì bí. èyí ti bí ẹ kó dẹ̀ tọ́ ẹ agbára mi ò gbé tọmọ ẹ mọ́ ṣọ́ọ̀rì ti yẹ tó bá lè ṣe fún mi èmi náà lè ṣe fún ẹ wá mú ọmọ ẹ sọ́jọ́. ìgbà pọ̀ pé ìyá sì máa jẹ́ débi pé kó bá kọ̀ kí kò ṣe ní tí bá pé kó ṣe yẹn léyìí ṣe pé bóyá nǹkan kan ọwọ́ ara rẹ̀ ló fi ń ṣe ra rẹ̀. tóbi èmi náà ní wèrè wèrè tó ń ṣe lọ́jọ́ ẹ̀ tó bá tún wèrè mílẹ̀ fún gbóyin ẹ máa sá dànù. ṣé o gbọ́dọ̀ tí yóò bá sọ ni tíṣe ní bá ta àfọwọ́ bò jẹ ni o o o bẹ̀rẹ̀ sí ní post náà tó bá rí wàhálà ìṣòwò àdúró ni. Adédoyin Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá ti lọ́kọ Adéníyì Johnson lọ́kọ tó fẹ́ wọ́ Bíníyì dá kó tún máa yànlè ikú ní ìṣàrùn sísí máa yẹlẹ eléyìí o àyà máa là á lè là àkọọ́lẹ̀ rẹ̀ ló gbé jáde ó ti wà lórí YouTube ẹ kí sórí Yorùbá Movie ìfẹ́ ríran wò ó aládàmà làálẹ̀ àwòtúwò ni ó kọjá bẹ́ẹ̀. <laughs> adéníyì johnson alayama lálẹ́ agolọ́ èrà rẹ̀ gbé ń tójú gbẹ̀gẹ́dẹ́ gbiná àyàfi àlè tó bá ṣetán láti ṣíyàn láyé tó máa lọ gbọbẹ̀ lọ́rùn jùmọ̀kẹ́ ọ̀dẹ́tọ́lá ò ṣe gbéná wojú ẹ̀ ikú ni kò ń sàrùn ẹ̀gbọ́ta ló kú orí bẹ́ẹ̀ tó fẹ́ tọ́kú la alayama lálẹ́ orúkọ tó gbọ́dọ̀ ṣe bí my wife alayama lálẹ́ onífẹ́ forí ọ̀ká hàn wọ́n sinimá ńlá ni alayama Written by Wakebe. Produced by Three Able Films. Directed by Soji Wiade Innocent. And Ajani Ogunleye Big Man. Karen Jumoke Odotola. Akinwale Ajala Jalingo. Yetunde Adenibibe. Adeniyi Johnson. Soji Wiade Innocent. Funke Billions. Bimbo Sunday. Adiola Adelowo tán. Yetunde Wumi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá láìta pàkọ́lé ẹ̀mí. Àgbàyàmá làálẹ̀. Subtitled in English. Marketed by Three Able Films. Ami Arena Shopping Complex Bọ́ládé Oṣodi Lagos. Ẹ tún máa rí wò lórí YouTube. Ẹ kílíkì sórí yorùbá wood tv kẹrin rọwọ sinimá tuntun aláyàmálà ni àwòtúwò ni ẹgbà. wọ́n á mọ àyọ̀kọ́ jùjù highest títí mi ò fọ̀rọ̀ ṣeré àti bàtà òfà ó máa ń gbọ́ táwọn ọ̀rẹ́ mi máa pè mí ní aláyàmálà ni mi ò kì í ṣọkùnrin bẹ́ẹ̀. Yo, yo, yo, yo àbàyè kójúmọ́ra ajé rọ̀ wá o ẹ̀là wá. ọba adéwù ni mi tẹ́ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tí mo bá ṣe fún ẹ̀sọ̀ tí mo bá sọ tí ò kì í fẹ́ rí mi lásìkò. àwa fúnra wa tá à ń gbé pọ̀ bá èyí gan-an a sì ń rí lọ́jọ́ lórí òtún wá jẹ kújú dàrú òtún wá jẹ látọ̀dọ̀ yìí. ẹ jẹ́ ká pawó dà ká pawó jẹ tájọ ló bá fadé tó kú mọ́ ó lọ́mọ mi ṣe fẹ́ dolórí láàfin. kí ni kò gbọ́dọ̀ kó nídìílé wa wọ́n ti ń kí òdúró bọ́ nínú rẹ̀. àbúrò mi ni ẹ wọ́n pe àtọ́sí táwọn náà bá rò dáadáa wọn ò tún lè dáhùn tó máa fa ọmọ oyè sílẹ̀ lẹ́lẹ́ǹkarùn-ún níbẹ̀ yẹn. ní ah, ah. olóyè ṣé mo jọ̀dẹ̀ ni ṣé mo jalè ṣé mo rìn dín ni. a lè fọdẹ lọ jọba. ẹ̀ẹ́n ṣé mi ò mọ̀ nǹkan tí mò ń ṣe ni. ẹ mọ àyà sí èlé. a ò kábọ̀ okùn rìn. ẹ má jẹ́ kí àyè jẹ mí wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nílùú yìí tí ẹ bá dé ọba yẹn fún ìdílé wa bá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wàhálà. tó dání àgbà ìjàkadì untold untold untold kini maa nini ka mi kara nu mọrin dùgbẹdùgbẹ dùgbẹdùgbẹ kan mi dùgbẹdùgbẹ dùgbẹdùgbẹ kan mi lókè yá dùgbẹdùgbẹ dùgbẹdùgbẹ kan mi dùgbẹdùgbẹ untold. tẹsẹ̀ bójó ká tún pariwo tuutu untold untold kí nínú kanáà nínú.